أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل برعة دلالة كل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة ترى العقيدة الواسطية الشيخ الإسلام ابن تيمية رحمه الله تي أمباكي كاريلو نبتيا كانوني هناني إثبات صفتي الإتيان والمجيء وقوله هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام في ظلل من الغمام والملائكة وقضي الأمر وقوله تعالى هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعد آيات ربك يوم يأتي بعد آيات ربك وقوله تعالى كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وقوله تعالى ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا ننو عقيدة على السنة والجماعة تي أنباء العيدة ننو ترى شيخ الإسلام التيمية إبتما في إن شاء الله يفواني وني تبقى ننو òun náà ni àwọn ìròyìn ọlọ́wọ́n ọba méjì kan àwọn ìròyìn yìí gẹ́gẹ́ bá ṣàlàyé ní ṣáwájú wípé ìròyìn ó pín sí ọ̀nà méjì ìròyìn kan ń pè ní àwọn sifátò àwọn ìròyìn ara ènìyàn tó rí pé òun ojú ọwọ́ tí ó lè tọ́ka sí sọ̀nà pé ní àwọn sifátò bí kápẹ́jùwe ọlọ́wọ́n bá ní òun ní ẹsẹ̀ ọlọ́wọ́n bá ní mo ní ojú ọlọ́wọ́n bá ní mo ní ọwọ́ sọlẹ́ náà pè ní sifatu dàtíyà ẹlẹ́kejì òun ni àsifatu alfẹ́rẹ́lẹ́yà àwọn ìròyìn iṣẹ́ tí ọlọ́wọ́n bá ní òun máa ń ṣe gbogbo àwọn kan wọ̀nyí a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ọlọ́wọ́n ọba náà ni sheikh islam bí sọ pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ni pé ìsìbáàt ìfinrinlẹ̀ ẹni pé kó jókòó nínú ẹ̀mí yàn sifatayil itiyan ìròyìn méjì òun náà ni al itiyan ipe ọlọ́wọ́n ọba yóò dé yóò wá wẹlmẹjì à yóò dé yóò wá ní ọjọ́ gbẹ̀ndé alkiyama yẹn ni pé a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ìpínlẹ̀ ìgbà tí ọlọ́wọ́n ọba tó bá gbé wa dìde nínú sàárè tán gbogbo ọmọ ẹ̀dá mẹ́nìyàn tí oníkálukú tí ìdààmú bá wọn ọlọ́wọ́ bọ́ pa gbogbo ọmọ ẹ̀dá mẹ́niyàn tì wàhálà yóò bá oníkálukú wàhálà yìí yóò ṣẹlẹ̀ sí èèyàn gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yẹn bá ti ṣe máa ìtọrùn ìdẹkùn yóò bá èèyàn ìnísinmi yóò bá èèyàn ní ọjọ́ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yẹn bá ṣe pọ̀ tó tí ọlọ́run bá pa oníkálukú ti báyìí ọ̀rọ̀ yóò wá ṣu oníkálukú pé áá kó tiẹ̀ sọ anabi sallallahu alayhi wa sallam òun ni yóò wá dìde yóò wá lọlẹ bá Ọlọ́run ọba bíbá Ọlọ́run yìí lẹ́yìn ìgbà tí ọmọ ènìyàn bá ti lọlẹ bá anabi adam tó lóun lè déwájú Ọlọ́run anabi nuh alayhi salam tó lóun lè déwájú Ọlọ́run bẹ́ẹ̀ náà ni anabi isa tó lóun lè déwájú Ọlọ́run bẹ́ẹ̀ náà ni anabi musa tó láwọn lè déwájú Ọlọ́run ọba bẹ́ẹ̀ nabi allah ibrahim wọn làwọn lè déwájú Ọlọ́run. Ni àwọn èèyàn wà gbogbo mẹ̀dámọ̀nìyàn a wà nífẹ̀ẹ́nu kò pétọ̀ ẹja lọ lè bá nàbí sallallahu alaihi wasallam ìgbà tí a wà lọ lè bá sòyọ́ wà á lọ síwájú ọlọ́run ọlọ́run wà ní kí ni nǹkan tí ó fẹ́ gan wà nàbí sallallahu alaihi wasallam yóò forí kalẹ̀ fún ọlọ́run ọba ọlọ́run wà ní kó gbé orí rẹ̀ sókè ọlọ́run ní kó béèrè nǹkan tó bá fẹ́ wà ní tó wíwá tí ọlọ́wọ́n bọ́ wà ní ọjọ́ yẹn nǹkan kan tó wà nínú àkídà alìsúnnàtì wàlìjàmáà tí yẹn sì gbọdọ̀ jí kó nílẹ̀ nínú ẹ̀mí yàn dúró ọlọ́wọ́n bá fi nílẹ̀ nínú alukur'an náà ní sheikh islam mú wá ipe aliyanburuna illa an yatiyahumullah yẹn ni pé gbogbo àwọn tó bá jẹ́ aláìnígbàgbọ́ níjọ́ yìí àbí gbogbo ọmọ ẹ̀dá mẹ́niyàn lápapọ̀ ní ọjọ́ gbẹ̀ndẹ̀lkìyàmà kò ní sí nǹkan tí wọ́n máa retí ju pé wọ́n máa retí kí ọlọ́wọ́n ọba kó dé nkàlùkọ́ máa retí pé kó àti ẹ̀kọ́nà ti ẹ̀ dé kó wá dá wa lóhùn. fi dhulalin minal ghamam fi dhulalin níbi bògì kan minal ghamam bíi ẹ̀ṣújò bògì ẹ̀ṣújò yẹn ni pé wal àtàwọn màláíkà náà wọ́n jọ dé pẹ̀lú ọlọ́wọ́n ọba wọ́kúdìyẹ amru ọlọ́wọ́n adá ọjọ́ níjọ́ yẹn ni pé ẹjọ́ yóò wá dá ìdájọ́ yóò ṣẹlẹ̀ ní ọjọ́ yìí títí tá a bá wọ àyà yìí nínú Suratul Baqara náà ni àyà yìí wà àyà two so àwọn apá kan nínú àwọn sálàfù àyẹn nínú àwọn sọ̀hábà wọ́n ní ìtumọ̀ hal yanzuruna illa an ya'tiyahumullahu fi dhulalin minal ghamam يعني بإن الملائكة هي التي إن الملائكة هي التي ní àti bí gbòógì ẹ̀ṣú òjò tí ó ń kálukú ọmọ òwúrọ̀ yìí gbogbo wọn bá dé àmọ́ wallahu ta'ala ya'ti fi ma yasha ọlọ́wọ́n bá ń tiẹ̀ bó bá ṣe wù ú lò wọ́n gbà yọ sáwọn mẹ́dámánìyàn so ẹnìkan lè predict pé báyìí ni ọlọ́wọ́n ṣe yọ bí ọ̀nà bo ni ó gbà wá bó ni ó ṣe yọ ọlọ́wọ́n ṣá ní òun ṣá dé ní ọjọ́ yìí so torí pé kí ni ẹ̀rí pọ́lọ́ wọn bá sọ bí ayà yìí pé alìyànbọ̀rúnà ilẹ̀ àyà tí a wọ̀n lọ ìrọ̀lẹ̀ lẹ́mìnà lọ́mà wà tó ní wẹ̀lmẹ̀lá ìkẹtù yẹn ni pé ọlọ́wọ́n ọba yóò dé sí àwọn ẹ̀dá ní ọjọ́ yìí yẹn pé àti àwọn màláíkà wọn ó dé pẹ̀lú ẹ̀ṣújò ní abẹ́ ẹ̀ṣújò làwọn ọba dé nbẹ́nu àwọn afẹ́sìn tán nínú àwọn sálàfù mi tí wọ́n ní ìtumọ̀ rẹ̀ òní pé kò kí ń ṣe pé wọ́n bá bògì dé yẹn ni pé tán bá ń bọ̀ wá ní àwọn màláíkà yẹn

kò wá sí tọ́kàn wá bí báwo ni ó ṣe jẹ́ ṣé ó bẹ gíjà ni ṣé ó sì bá kan ni náà fi máa sọ pé ká máa sọ pé al-ityan yẹni sábit pípọ́ lọ́wọ́ bá máa dé wal-maji pé ọlọ́wọ́ bọ́ yọ sọmọ ẹ̀dá mẹ́niyàn ní ọjọ́ yìí nítorí lẹ́ni tàṣí gbọ́dọ̀ gbá gbọ́ àmọ́ mi ń dún ní takyifin àgbọ̀dọ̀ máa béèrè kí báwo ni yóò ṣe rí gangan báwo ni yóò ṣe rí sólẹ́yìn ni nǹkan tí wọ́n fẹ́ ká gbọ́ yìí nípa ọ̀rọ̀ tó ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà wa àbí láti rí i pé àkídà alùsùnà wal jamaa kò kì í ṣe ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé nìkan nípa pé ọlọ́run bá máa ń ṣiṣẹ́ ní iṣẹ́ ilé ayé nìkan ẹ̀rí pé tá bá ń sọ̀rọ̀ pé kí ní àkídà àkídà tó dá ọlọ́run bá ní ń ṣe ìjẹun fún yàn òun ni ó ń ṣe ìsọ́yàn òun ni ó lè pààyàn òun ni ó lè yèèyàn ẹ̀rí pé gbogbo àwọn kan báyìí òun ló ń fún yàn ní àlàáfíà gbogbo àwọn kan yẹ́ ni pé pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ayé ni òun ló ń darí ayé ẹ̀rí pé gbogbo eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé ni. ó mì kí àkídà alùsùnà tọ̀lù jàmá ó kọjá bẹ́ẹ̀ ó tún di ọjọ́ gbìndà kìyàmà gan ipe àwọn kankan bẹ́ẹ̀ tá gbọdọ̀ tó ń di sẹ́mi tó ṣe pé nǹkan yẹn kò tí ì ṣẹlẹ̀ àmọ́ fi sínú ẹ̀mí wa pé nǹkan yìí ó nǹkan tó ni tó bá ti tó ti ní ìṣòro pẹ̀lú ìgbàgbọ́ nípa arú kan kó tó kíyèsí ìmánì rẹ̀ ipe ibi ilẹ̀ yóò ti mà tí ẹnìkan bá ń pariwo ikú àwọn kan ọgbà kiri ayé ni wọn gbọ́ àkídà yé tó fi dìgbìn náà ní àfihàn kò yàn kẹfìrí ní kankankan àìmọye àkídà alùsùnà wal jamaa tó ṣe pé ò gbọ́ rí láyé rẹ̀ lẹ́nu ọ̀hún tó fi kò gbọ́ rí láyé rẹ̀ tí ó ní gbogbo ní tí ó bá ti gbé tí ó bá ti gbá àkídà yé tó bá ti lọlé ṣe kéré kan kò sí òdúró bèrè jáàlì àdìgbà àìmọye nǹkan ni wọn gbọ́ fi jẹ́ kẹfìrí níjẹ́ báwọn àìmọye ọ̀rọ̀ àkídà gbáà ní pé wọ́n gan tó ń sọ pé kò sí odò rìjálì òun níbẹ̀ ń pọ̀rọ̀ àkídà á jẹ́ pé ó di kìbìrì rẹ̀kẹ̀tẹ̀ nù torí pé kí ni àìmọye nǹkan tó pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ ní nǹkan tó jẹ́ nǹkan inú àwọn nǹkan àkídà alùsùnnà wal jamaa tó pé tí wọ́n bá ń bá pàdé nínú tíra olórí àwọn afá súnà tún mọ̀ pé àṣìlẹ̀ iná nínú àkídà alùsùnnà ni ewúrú yìí ń kà lọ́wọ́ iná nísìn bákan náà ọlọ́tún ní al yanzuruna illa an ta'tiyahumul malaika aw ya'tiya rabbuka أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك الله سبحانه وتعالى أني يوم يأتي بعض آيات ربك الله بني هل ينظرون كسنك كان تي àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ àbí àwọn tí wọ́n ń retí ìyà ọlọ́run ọba níjọ́ yìí tí wọ́n máa ń retí ni pé illa an ta'tiyahumul malaika wọ́n mọ̀ pé ah àmọ́ tí ra àwọn màláìka kàtí ẹ̀ wá aw ya'ti rabbuka àbí kí ọlọ́run ọba gan ọlọ́run ọba gan kó dé pẹ̀lú ìdájọ́ rẹ̀ kó wá ṣe ìdájọ́ láàrin àwọn irú eléyìí látò mọ̀ pé níbi àyà yìí náà Suratul An'am ọlọ́run tó fi rinlẹ̀ al-ityan wal-maji' ipe òun ó dé sọmẹ̀dámẹ́nìyàn ní ọjọ́ yìí sọ ọmọ ènìyàn gbọ́dọ̀ gbà á gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kí tí wọ́n ṣe yìí nìkan àwọn màláíkà náà àwọn tó sọ̀kalẹ̀ bámú ní ọjọ́ yìí àwọn ya tí ba'du ayati rabbik àbíkún kálukú ti ẹ̀ máa retí pé he èwo ni ó tó sọ̀kalẹ̀ nínú ìyá ọlọ́run bàbá yìí ọlọ́run ní yawma ya'ti ba'du ayati rabbik ní ọjọ́ tí àwọn apá kan nínú àwọn ìyà àbí àmì ọlọ́run tó bá sọ̀kalẹ̀ la yanfa'u nafsan imanuha ọlọ́run ṣe parí ayà wọn ọlọ́run ní ẹ̀mí kan nígbà yìí ìmọ̀ni rò ní ṣe láǹfààní má yẹn ni pípọ́ ni áà fẹ́ lọ́lẹ́ nígbàgbọ́ ni pé àbí gbogbo nǹkan tí ń ṣe kí lọ́lẹ́ tó ń ṣe ń lé ayé ọlọ́run ní kò sí ti ń jẹ́ bẹ̀rẹ̀ kò ṣàǹfààní má gbà àwọn ẹni tí ó gbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó wa áà èmi náà gbàgbọ́ ẹni pé ọlọ́run bá ṣe àwọn àlàyé kan nínú ayé alukur'an tó bá di ní ọjọ́ alam naqtabis min nurikum ẹ ṣe káwọn náà kárí gbà nínú ìmọ̀lẹ̀ yìí kẹtẹ fún wa náà ń bẹ torí wọn ò ní rí iná níjọ́ yìí àwọn tó bá jẹ aláìgbàgbọ́ wọn ò ní rí iná àwọn tó ń jẹ mùsùlùmí wọn mọ̀ rí iná ìmọ̀lẹ̀ ó bò wọn àwọn náà ní ayé fún wa ọlọ́run wa ní kí láàrọ̀ jẹ́ ìhò àwọn yìí wọ́n sọ fún padà ẹ lọ lè gba ìmọ̀lẹ̀ tí yín náà níbẹ̀ wọn tó bá ti fẹ́ wọn bá fi ọgbà dí wọn láàrin min bayna bab lani bisurin dakhiluhu min dakhiluhu rahma wa min qibalihi al'adab ọlọ́run ni a n tó bá ti la demarcation yẹn tó wá lẹ́ẹ̀bì ẹn tó bá rí bí wọnú demarcation rahma yóò ń bẹ nínú òkè wa min lẹ́yìn ẹ̀yìn demarcation yẹn yẹn kiri tó ń lé làkàlẹ̀ wọn al-adhab ìyà oríṣiríṣi ló wà ń bẹ ní wọn ṣẹlẹ̀ sí ẹni tó bá ti ṣe ìdèmá sóńtà nígbàgbọ́ níta fún mi lẹ́gbàá sọ ni pé gbogbo ẹni tí kò nígbàgbọ́ nílé ayé tó bá dirú ọjọ́ yìí yóò bọ̀ wọ́n pé ah kí mi ló tiẹ̀ nígbàgbọ́ ẹ̀yìn kí mi ló ṣe ní ẹ̀rí kọ́kọ́rọ́ ọlọ́tún sọ ń bomi pé àwọn kan bẹ wọn ni wọn fẹ́ ni pé káwọn forí balẹ̀ fún ọlọ́wọ́n ọba orí tí wọn ò fi balẹ̀ yud'auna ila sujudi wala yastati'un wọn ní lágbára láti ṣe ń jọ yìí kọ́ra tó bá pẹ́ bóyá ẹ wá gbàgbọ́ òun nílé gbàgbọ́ òun nílé rí ṣe má lam yakun amanat min qabl ẹ̀mí tí yóò ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ aw kasabat fi imaniha khayran àbẹ̀ntí kò ṣiṣẹ́ rí pẹ̀lú ìmánì rẹ̀ ẹ̀rí tá a bá ń ṣàlàyé ní àwọn afá súnà tó bá ń ṣàlàyé nípa ọ̀rọ̀ tó ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà wọ́n tó máa ní àwọn samarot àwọn àǹfààní tí wọ́n ní kí láǹfààní tí wọ́n fẹ́ rí níbi irú àwọn nǹkan wọ̀nyí ẹ sífàtẹ́ tá a ṣàlàyé nípa rẹ̀ yìí ipe ọlọ́wọ́n ọba ní ọjọ́ gbé nílẹ̀ kìyàmà ọlọ́wọ́n ọba ó dé ọlọ́wọ́n ọba yóò wá bá oníkálukú wa ní ọjọ́ yìí yóò yọ sí wa ìyọsí yìí ẹwà dì ní ọlọ́wọ́n bá wá ń ṣàlàyé tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ yìí gẹ́gẹ́ tí ó jẹ́ àǹfààní fún wa àwọn kan ní pé kákó di mẹ́mì torí pé ayọ̀ kúránì fi rinlẹ̀ pé ní tí ó ṣẹlẹ̀ ni iṣẹ́ tó wọn bó ṣiṣẹ́ ní ni agbọ́dọ̀ yí àsìgbọ́dọ̀ padà àsìgbọ́dọ̀ ní kò ní rí bẹ́ẹ̀ bákan náà agbọ́dọ̀ wà mọ̀ pé níjọ́ yìí o ìyá ti ba'du ayati rabbik àwọn apá kan nínú àwọn ìyá ọlọ́run ọba yóò dé ní ọjọ́ yìí yóò dé níjọ́ wá ní la yanfa'u nafsan imanuha tó yẹ ká máa palẹ̀ mọ́kalẹ̀ nu torí pé kí ni ọjọ́ yìí ò ní dé bóyá ni pé bàbá ti lo ìṣẹ̀mí tán tàbá ti lò parí ìṣẹ̀mí ayé tíṣẹ̀mí ayé bá ti tán tó ń kálukú tọ́lọ́wọ́n bá kó kalẹ̀ fún ń kálukú mẹ́gbà tí ó tán níjọ́ tó ń kálukú bá ti tán tọ́ kó wà nínú sàárè kọ́mọ retí ọjọ́ ìlú kù báyìí kọ́mọ retí ọjọ́ tó ṣe pé la yanfa'u nafsan imanuha mo fẹ́ gbàgbọ́ mo fẹ́ ṣàtúnṣe mo fẹ́ fẹ́ yí kíní yípadà kò sí ti ń jẹ́ báwọn náà o ti parí so aw kasabat fi imani akhiran abẹ́ntí kò fi imani rẹ̀ ṣe rere. ó imani àmọ́ mo gbàgbọ́ asùlù imani ń bẹ lára rẹ̀ àwọn gbogbo àwọn kan tí máa ń mú imani lékún ní iṣẹ́ olóore gbogbo ẹ̀ lọ́pàá ti yányá kò ní ṣe agbègbè tí máa ń mú imani yòrò yòrò yòrò yòrò yòrò yòrò náà bàbá lọ́wọ́ rẹ̀ torí akéde pé imani yazid iṣẹ́ rere kò ní máa mú ìmánì lékún kò ní di ká máa bí ọ́ àbí kọ́ ọmọ nípa fẹ́ máa wọ́n yíbo ni ìmánì rẹ̀ wá dé nísìnyí kí n lẹ́wọ̀ ìmánì rẹ̀ nítorí máa bí wọn lẹ́wọ̀ ìmánì ara rẹ̀ wọ́n gán lè máa wọ́n fún ara rẹ̀ tí wọ́n bá ń wò pé àwọn iṣẹ́ olórí kan máa ń bẹ lánàá tí máa ń ṣe ní ìmọ̀ rí ṣe máa tó jòkó tó wọn náà ń rò pé àwọn iṣẹ́ dáadáa kan máa ń bẹ lánàá tí máa ń rí ṣe ìmọ̀ rí wọn ṣe máa wọn náà ọmọ fúnra rẹ̀ ní pé ìsíkọ́tò nọ̀kùsọ́nù ìmánì ní pé alhassil nuqsanu iman bí tí ń ṣẹlẹ̀ ní pé iman rẹ̀ ń dínkù nù àbí àwọn ìwà kan bẹ tó ṣe pé ìmọ̀ ń wù lánàá ní àwọn ìwà dáadáa ìmọ̀ rí wù máa èmi náà ni ìwà òdodo ń bẹ lọ́wọ́ mi òdodo yìí mà ti wá ń lọ́mọ mi lọ́wọ́ mi là àfọkàtà ń bẹ lọ́wọ́ mi lánàá àfọkàtà yìí ti ń lọ lónìí èmi náà ni kò sí ipe ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn gbogbo ẹni tí ń dẹ́wọ́ mi lónìí irọ́ kò sí lọ́wọ́ mi ti ń bẹ lónìí tí ń jẹ́ nọ̀kọ́sọ́nà ìmánì nù alhasil nọ̀kọ́sọ́nà ìmánì ìzíkọ́ tó pé ìmánì rẹ̀ ń dínkù ní jẹba wọn ẹ wà ní pété bá wọ àwùjọ kí ọmọ polongo ẹ̀ṣẹ̀ fáwọn èèyàn ń pè ká ẹ̀yàn ìbẹ́ṣẹ̀ nìyẹn ìbẹ́ṣẹ̀ nìyẹn wàláhì ìbá ti èèyàn jẹ́ ni ìbá ti èèyàn jẹ́ kò sínú akéde alùsùn ọjà máa kọ́ máa polongo ẹ̀ṣẹ̀ wọ́n sì máa ń fi ọwọ́ tẹ́tẹ́rẹ́ mú ẹ̀ṣẹ̀ fáwọn èèyàn anabi sallallahu alaihi àìmọye àwọn oríṣiríṣi àwọn àyè ọ̀nà tánàbí ti sọ tí ó máa ṣẹlẹ̀ sí yẹn látara pé yẹn ń ṣe ọlọ́run ọba jù ànábì jẹ́ kó yíyàn pé nu àdísà Abu Huraira ipe tí ọmọ ènìyàn bá ń ṣe ọlọ́run ọba tó bá ti ń ṣe wọ́n sì máa kàn kan dúdú sínú ẹ̀mí rẹ̀ wọ́n á kàn sí fa tó fi gbogbo ẹ̀mí wọn wá dúdú tẹ́mi wọn bá ti wá dúdú tán ó di kàlá balrana ala qulubihim ma kanu yaf'alun iṣẹ́ ẹbú tán ṣe wá di pé ma kanu yaksibun yóò gbogbo ẹ̀mí yẹn yán ẹ̀mí wa lé mẹ́wàá dúdú so kò á ní rí orí ọlọ́run kò ní rí kò ní rí ẹ̀ṣẹ̀ sí nǹkan kan máa so bẹ́ẹ̀ sì ni yóò sì máa wọ pé òun ṣe súnà náà ni ọmọ ní ẹgbẹ́ iṣẹ́ nìyẹn fàáfà burúkú kan wọ́n ní sọ ọ̀rọ̀ kan wọ́n ló ní tí ẹ bá rí èèyàn tí ń ṣe sìnà báyìí ikú ó sì ṣe sìnà ó sì kú síbẹ̀ ẹ kàn ra gbé kó mi báyìí ni ẹ bá gbé kó mi báyìí kàn ra léwé báyìí ni ẹ bá kàtí wẹ̀ ẹ sì kírun sílẹ̀ sí wẹ̀ òpónú ẹ dákun ẹni tó jẹ gbèsè lásán tí kò kékeré kó ṣe sìnà o gbèsè lásán lọ́jẹ́ anabi sọ̀rọ̀ sọ́lá mú sí ní ìní kírun sí ọ̀la láti pé kí ni káwọn yẹn máa sọ gbèsè di káwọn sọ gbèdè sí lánàá wọ́n lè ṣe tàwọn àṣírí fún yàn tó ní ẹni tó ṣe ìsìnà tó kú síbẹ̀ yà ní kírun sí lẹ́rọ léwọ́ sínú sàárè bẹ̀ náà tàwọn bí láti fi lé àwọn yẹn kú níbi ẹ̀ṣẹ̀ so gbogbo eléyìí lèyìn fi mọ̀ pé mùsùlùmí gbọdọ̀ múra sí àwọn kan tó máa ń mú iṣẹ́ olóore pọ̀ àmọ́ lónìí náà o tó wá wo ìmánì rẹ o rí i pé ìṣesí ara rẹ wúra rẹ o rí i pé gbogbo àwọn kankan bẹ tí wọ́n rọrùn fún wọn lánàá ní iṣẹ́ rẹ òun rí i ṣe lónìí àwọn iṣẹ́ rẹ kan bẹ pé o kì í rí i ṣe lánàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ń ṣòro fún ọ láti ṣe òun rí i ṣe lónìí wọn náà ló tẹ́lẹ̀ ni ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn náà dípẹ́ ní tí ní àfọkàtà wọn náà ló sì mọ̀ pé ó ń jàǹbá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọn náà ló jẹ́ ní pé sí pé gbogbo tí ń jẹ́ pé à ń sọ̀rọ̀ ẹlẹ́yìn ẹ̀rú wa máa ń bọ̀ tó bá ti fẹ́ sọ wọn náà ló sì máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ alhasil imani lekunu imani lekunu torí ẹ ni ọlọ́wọ́n bá ń ṣàlàyé fún imani rẹ̀ ọba ń ṣá tí ọba sáǹfààní fún kó ríṣẹ́ imani rẹ̀ irú ẹni wọn o kò lè ṣe àǹfààní fún mọ́ ní ọjọ́ tí ọlọ́run bá bá dé pé tọ́ mo dé sí yín lọ́rùn. bákan náà sheikh islam tẹ̀mí rahimahullah wọ́n tún ní wọ́n tún fẹ́ mú àyà pé ọlọ́run ọba yóò dé fún ọ yóò wá bá ọmọ ẹ̀dá mànìyàn ní ọjọ́ yìí wọ́n ní kálá ọlọ́run ọba ní ọ̀rùn rí bẹ́ẹ̀ idha dukkatil ardu dakkan nígbà tí a bá na ilẹ̀ tán èyí pé ta ta strẹ́ẹ̀dì lẹ́lẹ́ gbogbo ti bẹ́ẹ̀ tó akójáde tilẹ̀ wá fẹ́ẹ̀ tí ó sì kankan ti ń bẹ lórí rẹ̀ mọ́ ọlọ́run bá níyẹn ni pé ní ọjọ́ tí ọlọ́run bá bá gbé àwọn ẹ̀dá máa níyẹn dídé nù ẹ̀rẹ́ kọ́ ọlọ́run wá sọnù ayé àmì pé ìdá zulzilatil ardu zilzalaha yẹni pé ọlọ́run bá yóò nìkan mi lẹ́lẹ́ tó bá mi títítítítítì yẹni pé lọ́nìgbà tó gbọ́mọ ẹ̀dá mọ̀ nìyẹn ti kú táyé ti parẹ́ tán lẹ́yìngbà tó bá yá tó bá fi gbọ́mọ ènìyàn dìde zulzilatil ardu zilzalaha wọ́n mi lẹ́yìn títítítítì níjọ́ yìí wa akhrajatil ardu asqalaha ilé wọn wá pọ̀ gbogbo àwọn nǹkan tó mú jáde nínú rẹ̀ kí wọn wá pọ̀ wọn jáde yẹni pé èmi àtiwọ́ tá a nínú rẹ̀ wọn wá tú wa jáde kálukú wọn wá tú jáde níjọ́ yìí وقال الإنسان ما له ومن يوم أنك آه كل شلة كل شلة نجي يومئذ تحدث أخبارها اليوم واصل تنشل فني بأن ربك أوحى لها ولو ما لون نسمي لون ما توين جادي لون نكي ما توين جادي سولاي بطبع توين جادي تان تو نجي واني دكت الأرض دكا دكا ولو ما بقول لك tún wá ń na ilẹ̀ tàtàtàtà wọ́n na ìwà náà wọ̀já rabbuka wal malaku sọ̀fàn sọ̀fàn ẹ̀rì pínlẹ̀ ọ̀rọ̀ sọ̀fàn gbogbo kí wà idhal ardu muddat ẹnikí gbà tí ilẹ̀ tàbá fa tó na tàtàtà wa alqat ma fiha wa takhallat gbogbo tí bẹ́ẹ̀ rẹ̀ ní ilẹ̀ ó tún jáde wa takhallat ilẹ̀ wà fúri ilẹ̀ wà kó fòkòrò sí kankan nínú rẹ̀ máa ní ọlọ́wọ́ bá ń sọ níjọ́ yìí ipe kálá ìdádúkàtì arúdàkàndàkàn nígbà tí a bá ní kí ń na ilẹ̀ ní nàtàtàn wòjá arọ́bùk ìjọ yìí ọlọ́wọ́ bá wà dé wẹ̀lìmọ́lẹ́kú sọ̀fà ẹni pé àwọn màláìkà wọ́n wá tó pẹ̀lú ọlọ́wọ́ bá níjọ́ yìí ìyẹn pé wọ́n tó wọ́n tó ní sáfù sáfù sáfù sáfù sáfù sáfù sáfù. ọlọ́wọ́ bọ́ wa ní tọ́ lónìí mo dé láti wá ṣe ìdájọ́ fún yín báyìí so n dídé yìí ẹni pé tẹ́bá wọ àyà yìí gan ó ṣe dédé àyà tá a ní pé àlẹ́ yẹn ń ború na illa an le mi ninu dhulalin mi wole mele malaika wa ko qudiya al am ó ṣe dédé àlẹ́ yẹn ń ború na illa an ta'tiyahumul malaika aw ya'ti rabbuka aw ya'ti ba'du ti rabbika yawma ya'ti ba'du ayati rabbika la yanfa'u imanuha. لم يكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا أي كوين نينو آية ọlọ́run bá fi rinlẹ̀ kún wa pé مودي àti àwọn òde àwọn àláìka náà wọ́n dé pẹ̀lú òun ní ọjọ́ yìí láti wá máa ṣe àwọn ọmọ tẹ̀lé àṣẹ tí ọlọ́run bá fẹ́ pa wọ́n láti máa ṣe fún àwọn ẹ̀dá mani ní ọjọ́ yìí irú ẹ̀ ló tó wà nínú ìta kẹtẹ́ni sí fi kalla idha dukkatil ardu dakkan dakka wa ja'a rabbuka wal malaku saffan شيخ الإسلام تيمية رحمه الله قال ويوم تشقق السماء بالغمام وأن أجوك من القيامة تشقق السماء إجوي نسمى فيا بالغمام بالغبوة ويسجد وامبه وجزم بنبه وفايا وفايا جوي ونزل الملائكة تنزيلا الملائكة وسوكا لن يجوي سجوي يجوي فون كالكو قدما رتيني فون كالكو سبدما بيرو ìletí lásán kọ́ ọgbọ́dọ̀ máa yọ níbi àwọn iṣẹ́ wa pípẹ́ ni yìí á ẹni tí retí alkiyama yìí tí ẹlòmí bá ń pa irọ́ wallahi tó parọ́ mọ́ yàn ni ó sì máa wọ́pẹ́ sí wọ́n yìí sí retí alkiyama báyìí tí ẹlòmí bá ṣe jàǹbá fún yàn ni ó sì máa wọ́pẹ́ sí wọ́n yìí tó sì retí alkiyama báyìí tí ẹlòmí bá lù yàn ní jìbìtì wọ́pẹ́ sí wọ́n yìí sí retí alkiyama báyìí ẹni pé tó bá ń retí pé ń jọ kan òun ọlọ́wọ́n fún ó dé sóhun lọ́rùn ọlọ́wọ́n yọ yawma la takhfa minkum khafiya ọlọ́run wa ní njọ́ yìí gbogbo ẹni tó bá ma gbogbo ẹni tó bá ma nǹkan fi pamọ́ ò lè rí ò lè rí ò lè rí ibi sá pamọ́ ò lè rí nǹkan kan pamọ́ fọlọ́run wa njọ́ yìí sùúrù àwọn ọjọ́ yìí ni mùsùlùmí ó gbọdọ̀ máa rìn gìyàn níbi kọ́ máa dún gángangángan nínú ìgbàgbọ́ ọmọ ẹ̀dá mànìyàn pé ọjọ́ yìí ha ọjọ́ ńláńlá ni ọjọ́ tí ó dé ni njọ́ yẹn anabi sallallahu alaihi wasallam ó ń ṣàlàyé fún ànábì fún aisha radiyallahu anha nípa ọjọ́ tó ṣẹlẹ̀ ọjọ́ gbìyànjú alkiyama tó ń sọ pé ọlọ́wọ́ gbogbo yín dìde hurlan ipe ẹ jáde lálàyé ní ní ẹnì ọ ní pé ẹ jáde ní òhò lẹ́yìn náà ẹ̀yin ọkùnrin ẹ jáde lẹ́nu tó ṣe pé abẹ́ yín ní dá ṣùgbọ́n kan náà ẹ̀ ní wọ́n bàtà hufatan uratan hurlan hufat ẹni tí ò ní wọ bàtà ọlọ́wọ́n bó gbé dídé njọ́ yìí urat ẹni tí ó wà ní wọ ọlọ́wọ́n bó gbọ́n kálukú wà dídé njọ́ yìí gurulan kódà so Aisha wa ah ní òhò nábì níbẹ̀ ni fún sáà ní ma ah anábì ní wúra wá wúra wá ní tí ó ṣẹlẹ̀ ọkọ̀ ọjà yóò kọjá pé ọ̀rọ̀ pa àwọn òwò kíní jẹ́ àwọn òwò kẹ̀ kíní jẹ́ òwò níjọ́ yìí so ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan tó fẹ́ yọ ọ́ ń bẹ̀ fún wájú pé kí mùsùlùmí kí ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba ti rí ọ̀rọ̀ yìí kó rinlẹ̀ lẹ́mìí wa kó rinlẹ̀ lẹ́mìí wa. bákan náà nítorí tó ń fa tí àwọn afásúnà tó fi ń kí ọ̀rọ̀ yìí bọ́ nínú àkídà alùsùnà tó wal jamaa ó ní pé àwọn tó ń jẹ́ àwọn oníbẹ̀dá nínú àwọn àṣàìrọ̀ àtàwọn mọ̀tẹ́sílà àtàwọn ṣíà àṣàìrọ̀ mọ̀tẹ́sílà àti àwọn ṣíà wọ́n nígbàgbọ́ ipe ntí àyà yìí ankaru madlula hadil àyà àwọn tako ntí àyà yìí ń sọ àwọn tako àwọn ni innal murada ìtìyànú amruhu subhanahu wọ́n ní ìtumọ̀ tí ń jẹ́ pé dídé al-ìtìyànú ipe arriveness ọlọ́run ọba níjọ́ yìí tó ní arriveness ọlọ́run ní kò kí ń ṣe arriveness ọlọ́run gangan bí kì í ṣe pọ́lọ́ ní òde bóyá ni pé tí ó de ni pé amúrú amúrúkú tààlà ipe àṣẹ ọlọ́run ni àṣẹ ọlọ́run ní ọ̀sẹ̀lẹ̀ ńjọ́ yìí walidha yaquluna fil ayatil ula àwọn tẹ́jà àwọn aṣáyọ̀rọ̀ àti àwọn mọ̀ọ́yàn àwọn Mu'tazila àtàwọn ṣíà àwọn ò ní pé aliyah ń lọ́rùn náà ilà ayé àti ahun amúlọ́ tó máa fẹ́ tu wọn ni tó pé aliyah ń lọ́rùn náà ilà ayé àti ahun lọ́ ẹ̀wọ̀ wọn lọ́n ṣe fi yàn nǹkan rẹ̀ nù àwọn àfikún ipe ilà ayé àti ahun amúlọ́ àwọn ni amúlọ́ yìí ni pé àṣẹ ọlọ́run ọba ni ó dé kò kí ń ṣe ọlọ́run àbíkọ́ ní aw ya'ti rabbuka wa anna qawlahu aw ya'ti rabbuka ẹ̀wọ̀n kan bí tọ́lọ̀ tẹ̀ tó sí ni pé aw ya'ti rabbuka ẹ̀wọ̀n bó ṣe kílíà tó àwọn tó ní aw ya'ti amru rabbika ó tó fi amúrù sí mú ni àṣẹ ọlọ́wọ́n bá ní òde pé kò kí ń ṣe pé ọlọ́wọ́n ní òde tọ̀ ọ̀dà ọlọ́wọ́n tó ní wa jaa rabbuka ọlọ́wọ́n dé àwọn ni ayé jẹ́ amúrọ̀bíkà wọ́n tó fi pé àṣẹlọ ní òde wọ́n wá fi àwọn nǹkan tí ní kan ayé ti kó sínú bẹ sì ni ọ̀rọ̀ yìí ó tako ìpínlẹ̀ tí mẹ́nu alukur'an sotọ́ ń bá fi amúrù sí yóò fi sí fúnra rẹ̀ yóò fi sí fúnra kò nídìí pé pẹ́yìn ni ẹ mọ̀ wá bá fi sí i gbàtọ́ lọ́wọ́ tẹ̀ wá di pé ẹ wà fi wá rí pé ẹni ànú sámú ni mọ̀tẹ́sílà tí ń yí ọ̀rọ̀ ọlọ́run nínú ayé ayé kankan náà inú sọ́lọ́tò náhálì ọlọ́run ọba gan ti wá ń yan fúnra rẹ̀ ó ní pé al yanzuruna illa an ya'tiyahum al malaika aw ya'ti amru rabbika ń mú ayé ayé wa láwọn aṣáírọ̀ àwọn alùsùn náà sọ wọn pé naam hadhihi sarihatun fi anna al murada bi amri ya'ni adhabu wọn ní ìyí ń ọlọ́run àṣẹ rẹ̀ nìyẹn yẹn ni bí ìyá ni ọlọ́run bá ń sọ kí àṣepọ̀yẹ máa fìyà jẹ wọn àmọ́ yàtọ̀ sí pé bí ti yan pé òun gangan òun ó dé so dídé yẹn ní táwọn afá súnà tó ti máa ń ṣàlàyé nù náà ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí a bá ti rí àwọn afá súnà ń bẹ tí àwọn oníbídí a bá dìde síbẹ̀ àlàyé ní táwọn afá tó bá sọ ní odidi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí tàwọn oníbídé àwọn oníkiri wọn yóò wà ní bùkátà kàmọ́ wá fọ sí wẹ́wẹ́ ẹ wo nírú àwùjọ tí wà yín náà nìsín ẹ wá fẹ́ sọ nípa ọ̀rọ̀ bídé àtẹ́lẹ̀tẹ́lẹ̀ a kàn sọ nípa ẹ̀jìnà sí bídé àwọ̀ ẹ má ṣe bídé àwọ̀ bídé alágbára àwọ̀ kíníkan kankan ìgbà tí a kí dá gbogbo bídé àní kúfùrù dé ó di túláàsì ó di túláàsì ká máa ṣàlàyé pé àà bídé àwọ̀ ètò tóbi bẹ́ẹ̀ mbẹ́ o bídé àwọ̀ ètò kéré bẹ́ẹ̀ mbẹ́ o ètò kéré èyí tó tóbi òun pè ní bid'atun mukaffira ó ní bùkátà sí so torí pé kí ni àwùjọ ti béèrè fún ìdádálẹ̀ bídí àwọn èèyàn ó ti béèrè fún àwọn àlàyé yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni táwọn afásúnà tán bá ń tú àyà Kùránì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kì í fi àwọn ìtumọ̀ yìí sí àmọ́ wọn tó ní fáwọn àṣà ìrọ̀ tí wọ́n dé tó ṣe pé làákàyè làwọn fi ń ṣe gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà wọ́n gbìyànjú láti fẹ́ yí pàtàkì jùlọ àwọn àkídà tó bá ní í ṣe pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run àwọn ìròyìn fìrìlíyà àwọn ìròyìn iṣẹ́ àti àwọn ìròyìn tó jẹ́ àwọn ìròyìn ẹ̀mí eh, nínú àwọn ìròyìn eh, zàtíyà gan wọn fẹ́ ń fẹ́ wá nǹkan táwọn sáfẹ́ yí ara ìròyìn iṣẹ́ tó wá yí òun náà lélẹ́yìí wọ́n wá ní amúrò rọ́bì kakó àṣẹ náà lọ́wọ́ bá ń sọ pé ìyà tó ń ìyà ló ń sọ ìyà ló ń sọ mẹ́rin pé àwòyá ti amru rabbika ọ̀rẹ́ ìfọlọ́ ni hal yanzuruna illa an ta'tiyahumul malaika gbani kí làwọn màláíkà wà bá bá wọn yàní bil azab fún un ìyà bá wọn ni àwòyá ti amru rabbika yàní an ya'mura rabbuka bi azabin ẹni pé ọlọ́wọ́n bá a máa pàṣẹ pé ìyà ṣẹlẹ̀ ìkíyà òde bákan náà ọlọ́run bá tún fi ayé ayé ṣàlàyé àwọn tó ti lọ nínú àwọn kẹfìrí tí wọ́n ti lọ tó ń bá wù abú tán ọlọ́run ni wọ́n mọ̀ wá retí ipe kí ọlọ́run ọba kó tiẹ̀ fi àránṣẹ́ sáwọn ọmọ retí rẹ̀ tó eléyìí láfi máa ń ti ń jẹ́ àkídà ahlus sunnati wal jamaa tó di pé òun náà ni àkídà tí ó wà lórí ẹ̀rí tí anabi sallallahu alaihi wasallam tí ó mú wá fún wa naam ètí ó tún tẹ̀lé nínú tíra tí a ń kà lọ́wọ́ ẹni tíra al-aqidatul wasitiyya òun náà ni ithbatu sifatil wajhi ìfirinlẹ̀ ìròyìn ojú fún ọlọ́wọ́n ọba wa qawluhu ta'ala wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram ọlọ́wọ́n shay'in. هالك إلا وجهه ẹ̀rí bí mo ṣàlàyé níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ipe ìròyìn ọlọ́run ọba oríṣi méjì ni àwọn afá ní àkílà náà pín sí àwọn ìròyìn kan mẹ́tọ́ jẹ́ pé ìròyìn zàtíyà ni ìròyìn pé ìròyìn tá a máa ń rí ní ara èèyàn tá lè máa ju ipò òun lélẹ́yìí bákan náà ìròyìn ìròyìn tó ṣe pé èèyàn máa ń ṣe bí ọlọ́run bá ṣe ní ìròyìn méjèèjì yìí ni ọ̀kan lára àwọn ìròyìn tó jẹ́ ìròyìn alwajihu òun náà ni ìròyìn yẹn dhatiya òun náà ni alwajihu ojú wọn ní isbat inú akéwà ló túmọ̀ ní pé a gbọ́dọ̀ fi rinlẹ̀ sifatul wajhi ìròyìn ìpè ọlọ́run ọba ó ní ojú ìròyìn ojú wa qawluhu ọlọ́run ọba sọ báyìí pé. ويبقى وجه ربك ذو الجلال والإكرام انت لو بان بابو نيبي يعني ام نبي آية مفرنتي أيوة يبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان نصرة الرحمن الله بان بوبون كتوم بلولي أيي بوبون يوطان ويبقى وجه ربك yóò wá ṣẹ́kù ojú ọlọ́wọ́n ọba rẹ Dhul-Jalali wal-Ikram ọba tó ṣe pé ọjẹ́ alápọ̀n ojú ojú tó ikú ojú tó tóbi ni ojú àpọ́nlé ni ọlọ́wọ́n tó sọ ń náà pé kullu shay'in halikun gbogbo nǹkan yányá náà ní ọ̀tàn illa wajhahu àyàfi ojú ọlọ́wọ́n ọba qawluhu ẹni taba wáyà méjèèjì yìí dallata ala ithbati alwaji lillahi ta'ala kama yasha ẹni kò méjèèjì ọ̀n tọ́ka ìpè ọlọ́wọ́n ọba ó rinlẹ̀ fún ìròyìn ẹ̀yẹn ìsọkú ọlọ́wọ́n ọba ní ojú qad waradat fil qur'an ayatun kathira bẹ́ẹ̀ sì ni àwọn àyà tó pọ̀ ó wà nínú alukur'an tó ń fi rinlẹ̀ pé ọlọ́wọ́n ọba ọba tó ní ojú ni ka qawlihi ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ọlọ́run ní wa nabi sallallahu alayhi wa sallam máa lé àwọn tó ṣe pé wọ́n ń pe ọlọ́run ọba wọn bilgodat ní ìrọ̀lẹ́ àbí wọ́n rántí ọlọ́run ọba wọn ní bilgodat ní àárọ̀ wùlànṣí àti ní ìrọ̀lẹ́ yuriduna wajhahu tó ṣe pé wọ́n wá ojú ọlọ́run ọba kíbi làwọn ṣe rí ojú ọlọ́run ní ọjọ́ gbìyànjú kìyàmà. nam tẹ́bá wọ àyà yìí ẹ̀jẹ̀ kí n tuntun ẹlẹ́ẹ̀kejì náà kún wasbir nafsaka ọlọ́wọ́n bá ní wà nábì ṣe sùúrù ma'al ladhina yad'una rabbahum pẹ̀lú àwọn tó ṣe pé wọ́n máa ń rántí ọlọ́wọ́n ọba wọn wọ́n máa ń pe ọlọ́wọ́n ọba wọn bil ghadati wal ashi ní ìdájí àti ní ìrọ̀lẹ́ yuriduna wajha tí wọ́n máa ń retí tó máa ń wá ojú ọlọ́wọ́n ọba wọn náà tí kò ju ni wọ́n ń wá ay yaksuluna wajhi allahi birrido yẹn kí wọ́n ran kankan àwọn orí ojú ọlọ́run pẹ̀lú pé kọ́ sí àwọn nígbà táwọn bá rí ojú rẹ̀ wọn náà ay ahu yẹn nípa wọn wá ìyọ́nú ojú ọlọ́run náà bákan náà látòrí ọlọ́run tó sọ ń innama nut'imukum liwajhi llah ọlọ́run ní àwa ti rí yìí àwọn kan bẹ̀rẹ̀ jẹ́ àwọn mùsùlùmí dáadáa tó bá wọn ń ṣàánú àwọn èèyàn wọn mú wa sọ pé àwa ń ta ń yín jẹ bí kẹ́ jẹ yìí lè wọ́jì ìlà nítorí pé ai ìbùtẹ̀gọ́ ẹni pé à ń wá ojú ìyọnu ọlọ́wọ́n bá ní ká rí ojú kó a bá pàdé níbẹ̀ twenty eight àyà téèyàn gbọ́dọ̀ mọ́ kà ní ẹni tó bá jó ń súnà ní àwùjọ wa èyí tó bá kà á kò gbọ́dọ̀ fílẹ̀ kọlọ lásán torí pé nbẹ́nu àyà tí àwọn oníṣúfì tó máa ń gbára lé ọ̀tọ́lá àwọn ti sáwí tó máa pariwo tó ń kóra wọn jọ ala ala ala ala ala ala ala láìláìlá láìláìlá tuntun ọ̀tí aṣọ fún àwọn tó máa lùlù nínú mọ́sálásí àyà yìí nbẹ́nu àyà gbòógì kan tó máa ń dì máa bákan náà kọ́lá tẹ́fà tó ń gbọ́ nínú rédíò tó ń bá láwọn bá fi súfì rinlẹ̀ wọ́n ní ọlọ́wọ́n ọ̀dàkọ súfì lóòótọ́ yes nínú kúránì sẹ́yìn náà tẹ̀sí gbà pé ọlọ́wọ́n ọ̀dàkọ rẹ̀ wọ́n ní àmọ́tọ̀ àwọn iṣẹ́ wọn táwọn ń ṣe ọlọ́wọ́n ọba sọ́nà kúránì kódà wọ́n ní àwọn yẹn ìgbà tí anabi sọ̀rọ̀ pé kò gbọdọ̀ lé ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àbùmọ́ni ọ̀rọ̀ àbùsí ni ọ̀rọ̀ tí ò lọ yìí ntí ń sọ ni pé tẹ́wàlẹ́ sábàbù nùsùlù yìí àwọn kan bẹ tó ṣe pé tálíkà ni wọ́n nínú àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi bíi abu huraira bíi ibn Mas'oud, bíi àwọn bilal burú àwọn báyìí àwọn ń bẹ ní inú masalasi anabi sallallahu alaihi wasallam ọmọ ń jòkó ní àyè kan àwọn ènìyàn náà máa ń pè ní àwọn alùsùfà àwọn tálíkà tí wọn ò nílé tó ikú mọ́lá tí wọ́n ń gbénu àwọn yìí wá ní tó máa ń jòkó tó máa ń ṣèrántí ọlọ́run ọba anabi sallallahu alaihi wasallam tó máa ń jòkó tí wọn tí wọn máa ṣe wáàsí fún wọn ìtumọ̀ ìrántí ọlọ́run ọba tí wọ́n ń ṣe nù kí ṣe pariwo la ilaha àwọn kan wá ń bẹ tó wá jẹ́ àwọn olówó àwọn olówó Madina àwọn á pe anabi sallallahu alaihi wasallam ipe ah wa anabi àbí ní Maka ní Maka ni kí wa anabi sallallahu alaihi wasallam ah bá wa wo àsìkò kan tó fún àwa tí ó yàtọ̀ kásìkò yẹn yàtọ̀ sí àsìkò tí àwọn tálíkà yìí máa ń wá anabi sọ̀rọ̀ sọ́lá náà wà wò pé ah báwọn ẹni ṣe jẹ́ olówó ìtàn jẹ́ ọlọ́lá nínú ìlú yìí tí bá wá ààyè fún wọn tó bá fi gba ìsìláàmù ah ìsìláàmù ó sì tètè tán dáadáa sọ anabi náà fẹ́ fi sí nǹkan tí wọ́n ń sọ eléyìí ni ọlọ́wọ́ bá wá dá ẹ̀mí anabi sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà padà ike wala tatrudil ladhina yad'una rabbahum ẹni pé a ah, máa lé o àwọn ẹni wọ̀nyí o torí tó bá ti dúró lọ wọn má ẹ̀mí wọn fẹ́ kú ní ààyè o wọ́n jẹ́ kí wọ́n lọ o àwọn táwọn ń dún níbi ààyè yìí alladhina yad'una rabbahum àwọn tó ṣe fáwọn máa rántí ọlọ́wọ́n ọba wọn bil yuriduna wajha tó pé tó sì ń fẹ́ náà ni pé káwọn bá lè rí ojú ìyọnu ọlọ́run níjọ́gbìn dàlùkìyàmà ní kò sí nǹkan tí wọ́n ń wájú pé njọ́ yìí kárí ìyọnu ọlọ́run bá lọ. tùrú àwọn ẹni yìí iná lọ́n tó sọ fún wọn pé wasbir nafsaka àníṣe wa nábì ṣe sùúrù pẹ̀lú àwọn ẹni tó ṣe pé láàárọ̀ ọba wọn ó jòkó nírọ̀lẹ́ ọba wọn tó yẹ pé ojú ọlọ́run náà ni wọ́n ń wá sùrù eléyìí láfi mọ̀ pé kò kí ń ṣe pé wọ́n ń pariwo kódà ní ọjọ́ ìgbà tá nẹ́bí sọ̀rọ̀ sọ́làmù jáde wọ́n náà nẹ́bí sọ̀rọ̀ sọ́làmù wá ń wò káàkiri ikú àwọn òwò ní kílẹ̀ ń ṣe níyàá yìí sọ wá di pé àwọn tí ọlọ́run bá ń wí náà ni ànábì wa sọ pé ah, mo dúpẹ́ pé ẹ̀yin lọ́lọ́run bá ní kí n wá kí n wá bá yín so òun ni pé kí ọmọ wa fi eléyìí ṣe ẹ̀rí fún súfí fún sáwí fún tọ̀ríkà kò sí ẹ̀rí kankan mẹ́ẹ̀ tó kálukú báwo lè ka sábàbù nùsùlù ayé àwọn kọ́ra nínú Ibn Kathir á rí pé nǹkan tí mo sọ yìí náà ni nǹkan tí Ọlọ́run bá ń sọ fún Ànábì sallallahu alayhi wa sallam níbi tá a ti lọ òun náà ni pé ìròyìn ìfirinlẹ̀ fọlọ́run nínú nǹkan tí alùsùnà gbọ́dọ̀ mọ̀ òun náà ni kí afirinlẹ̀ fún Ọlọ́run ọba ìpè Ọlọ́run ọba ní ojú àmọ́ àkàn ní àníbùkátà sí kamọlọlẹ wádìí ipe sí ojú yìí báwo ló sí long face ni àbí round face ni àyíbá kan kò sí ń tọkọ pẹ̀lú ògbélé yìí o torí pé kí ni àwọn ẹ̀dá mẹ́nìyàn gbogbo tí máa ń jẹ́ ìròyìn lára ti wá òun pé bóyá kí ojú kó long face àbí kí ojú kó round face àbí a lè fi tọ́lọ́wọ́n ba ká máa fi wé títí wá o yajibu ithbatu sifatul wajhi lillahi ta'ala kama yasha bó bá ṣe wù ọlọ́run náà ni ṣe ṣe ra kama yaliku bi jalalihi wa kamalihi bó ṣe lẹ́tọ̀ sí ojú ọlọ́run ọba pé kó tó pẹ̀lú títóbi rẹ̀ ṣe tó ẹbẹ̀ náà ni òun lọ́mà bí pé bó ṣe pé bọ́lọ́run bá ṣe pé tó òun lọ́mà bí ojú rẹ̀ òun ṣe pé òun lọ́mà bí ó ṣe pé tó kò ní ìdíkà máa wò pé ee eh, ee eh, bàtà bá ní ọlọ́run gan á àpòlò ojú òun sì tó báyìí kò sí tọkàn pẹ̀lú iye òun wọ́n wá sifatun dhatiya ìròyìn kan tó ṣe pé ìròyìn tí a máa ń rí lára nǹkan kan tá a bá fẹ́ ṣèròyìn rẹ̀ ni أثبت الله لنفسه ولو غلوفنا لفرارة ولم يخبرنا بقيفيتها قل كشلايف وكباي نشري وإذا أثبتنا صفة الوجه توقفنا عن الكيفية ibi tá a bá fẹ́ gbà pé ọlọ́run ọba o ọba tó níròyìn pé ọba tó lójú ni kò wá sí ń tọ́kàn wá bí ká máa wádìí pé bò ló ṣe rí irú ọ̀rọ̀ yìí wọ́n láàrin jọ́kan láàrin àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ń ti comparative fún un òun àti kẹyìn tó jẹ́ christian kan wọ́n jọ ń sọ̀rọ̀ láàrin ara wọ́n jọ ń ṣe fanfa yìí wọ́n sọ pé ojú ọlọ́run ọba ojú ọlọ́run ọba ẹ bí oní comparative ṣe bú sẹ́rin náà ojú ọlọ́run ọba bò ojú kọ́ ojú ni nígbà so ó bú ẹ̀rín pé ń ah, sọ̀sọ̀kúsọ̀ sèmi wájú kó yín sì ń gbọ́ mo ní ah, ọkùnrin yìí ọ yìí kiri yóò òun ló sì ń ti ń sọ òun ló sì tọ̀nà sórí pé àyè màkà pọ̀ lára èyí tó ń lóun ṣe comparative tó jẹ́ mùsùlùmí rùn so òun ni pé àkídà tó Ọlọ́hun bá fi ránṣẹ́ sí Ànábì sallallahu alaihi wasallam òun ni pé ojú kó yẹ pé òun ní ojú àmọ́ tọ́ka wa natawaqqaf á dúró à ní débi anil kayfiyya bíbo ló ṣe rí ẹni pé táwọn náà bá ń sọ ní ìsìn alẹ́ ní ojú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lásán gan á ní ọkàn dojú ọ̀rọ̀ yìí lú ni òun dojú ọ̀rọ̀ yìí òjé rójú tú ọ̀rọ̀ yìí gan òjé rí ojú ìtú ọ̀rọ̀ yìí ẹ̀wọ̀ ní tí èsì ẹ̀dẹ́ ọlọ́run bá gan ló kìí sí èèyàn kìí sí kankan ọ̀rọ̀ lásán á ní ọ̀rọ̀ yìí ojú tó gbé gbà yìí áá ah, nǹkan kínkan ni so ojú náà sáyẹn so náà tá a bá ń sọ pé ojú ọlọ́run ojú ọlọ́run kò ní ti sí ni rárá ojú ọ̀nà àtúnyẹ tiwa náà ni so bẹ̀ láti máa mà táwọn afásúnà bá ń ṣàlàyé nǹkan ẹ̀rẹ̀ ojú wíńdò ni tí ojú wíńdò rí bí ojú tiwa ni so gẹ́gẹ́ bó ṣe rí lóríṣiríṣiríṣiríṣi náà ni tọ́lọ́n bá ti fi nǹkan nílẹ̀ fúnra rẹ̀ pé mo ní kinní yìí sami'na wa ata'na agbọ́ àgbà tó kù fún mùsùlùmí náà لأن الله تعالى ليس كمثله شيء في ذاته ولا في صفاته ولا في أفعاله انتهى في التي جوتين ككا tẹ́ẹ̀lé fojú yẹn jọ ti nkankan òun ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe pé òun ni ọba kò ní ẹni tá a lè fi jọ́ níbi iṣẹ́ rẹ̀ níbi ìròyìn rẹ̀ níbi àwọn záàtù rẹ̀ ni pé nǹkan tá a máa ń náwó sí lára yẹn pé eléyìí ni eléyìí ni lára lágbájá kò sí nǹkan tá a lè fi gbé tọmọ ẹ̀dá nìyẹn bẹ́ẹ̀ walaysa wajhuka wajhil makhluqin ojú rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí ojú àwọn ẹ̀dá bal huwa sifatun taliqu bihi àmọ́ ìròyìn ni tó tọ́sí ọlọ́run ọba ọkọ̀dé ankara al-mu'attila al-waji'a lillah tọ́ ara tó mọ̀ ń fata àwọn afáàsúnà máa fi ń fi nǹkan rìn lẹ́nu tí ó gbogbo fi di pé eléyìí àkídà alùsùnà tó di pé àkídà àwọn kan mẹ́ tó yá àkídà àwọn mọ̀tẹ́dẹ̀ àwọn oníbèdè àtàwọn gbé kalẹ̀ ní abẹ́rú àwọn nǹkan yẹn gangan kọ̀kọ́lù àwọn mu'attila àwọn sọ pé àwọn mu'attila àwọn làwọn tó ṣe kí wọ́n ọlọ́run bò ní ẹ̀wọ̀n ròyìn rárá ẹ fún ìròyìn rẹ̀ ní ọlùdé ẹ máa gbé jáde kò tí ẹ ní kò sí ní jẹ́ báwọn apá tí kò ní. wọ́n ní innal murada bil ayatayn al mutaqaddimayn huwa baqa'u dhatihi ẹ máa wò tá a bá fẹ́ tó àyà yìí wọ́n ní wa yabqa wọ́n ní kullu shay'in kullu man 'alayha fan wọ́n ní gbogbo sí mbẹ́lá yìí ní ọ̀tàn wa yabqa wajhu rabbika wọ́n ní wa yabqa dhatuhu wọn ni ọlọ́wọ́n bá gangan ní wàásù kú dáàtú rẹ̀ wọn ni tu ní ojú ìdákun sẹ́yìn lẹ́mọ̀ ní àbọ̀lọ́wọ́n bá lọ́mọ. لأنه هو نكترك يستحيل أن يبقى وجهه وحده بدون وحده بدون ذاته wọn ni kò rọrùn kí èèyàn kan dá wà kí ojú ọwọ́ àláláì ní sí ara ń bẹ́ẹ̀ ẹ wo làákàyè tó fẹ́ ṣe rí nù wọ̀nà rọ́dọ̀ aléyìn àwọn afáàsúnà kọ́lọ́kọ́ bá aṣọ lẹ́sàrẹ́ wọ́n ni àwọn náà wà fún wọn ní èsì bí annahu subhanahu qad adafa al-wajhu ilayhi qad adafa al-wajha ilayhi fi kilta al-ayatayni wajhu rabbika bá wò bá fi ìròyìn ojú yẹn ó fi sọ́dọ̀ ara rẹ̀ ní wájíbù rọ̀bíkà ojú olúwa rẹ̀ ذو الجلال والإكرام فدل ذلك على اتصافه بالوجه ó túmọ̀ sí pé ó fi ìròyìn rẹ̀ ròyìn ojú ara rẹ̀ ni bí kí n bá ní pé kálámù Ibrahim kálámù Ibrahim sómi pé Ibrahim ti ń bẹ àmọ́ wọ́n fi kálámù ròyìn ara rẹ̀ pé òun kálámù yìí ò èmi mò ní ìsìn bẹ́ẹ̀ kí wọn ní ń kálàmù kọ Ibrahim gẹ́gẹ́ náà sọ ọyọ kí ni kálàmù wá ń bẹ sọlọ ma sọ kọsọ bẹ́ẹ̀ ni so atuwa ni inna yẹnẹ walakin naqul awa sọ pé inna al-maqsuda bi baqa'i wajhihi wa huwa baqa'u dhatihi subhanahu ní kí tábà ti ní pé tábà ní pé tábà tẹ ní pé ẹ bíbò ní ojúṣe lè wà àfikàsọ kámọ̀ wulẹ̀ sọ pé ojú àrò lè ojú lè dáwà láì sára àwọn alùsùnà wa sọ pé ntẹ́ ń sọ pé tẹ́ ń pè pé kò lè sẹ́kù yìí náà tí sẹ́kù ojú ìtumọ̀ rẹ̀ náà ni pé sẹ́kù ara rẹ̀ kò wá nídìí kẹ́ wá yọ ojú kù ń bẹ̀ kẹ́ wá lára nìkan ní náà lọ́lọ́wọ́ bá ń wí onídìí ó ti dákọ̀ ojú ó ti dákọ̀ rẹ̀ náà ni wàlá yad'una dhalika ila inkar sifati alwajhi wa ta'til aw ta'wil wa tahrifi aw bi anna al-ji'ata aw ath-thawab aw nawi dhalik so ni bi ka wa so di pe ẹ̀sán náà ní ń jẹ́ bẹ́ẹ̀ aboríṣiríṣi táwọn oní àwọn oníbídí àwọn tó máa ń tú sí وكذلك لا يلزم من إثبات الوجه لله تعالى وصفة سبحانه بأن له جسما مكونا من أعضاء وجوارح ونحو ذلك lẹ́yìn ilé òun atúmọ̀ sí pé bàbá tí lọ́rùn ọba lójú a jẹ́ pé bàbá tí lójú ṣe pé yóò ní ọrùn náà tó ọrùn náà tó wá ní àwọn ibi tí ó tó ń jẹ́ pé àwọn ibi tó ti ṣẹ́ níbi èjìká báyìí yóò wá ní eríkèríkè níwọ̀n kan bàá tí wọn kọ́ torígbàtà lójú ọ̀nà lójú nìsín sóun rérí kele lójú ọ̀nà náà so tó bá ti lóun ní nǹkan gbàpó ni náà ni ẹ̀rí pé tábà wò wípé kí ni tí a fẹ́ lára kí ni àwọn kan ni pé n ta fẹ́ rí mẹ́ ni pé alukur'an tọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam agbọ́dọ̀ ní gbàgbọ́ sí i àkọ́kọ́ nù tọ́lọ́wọ́n bá ti fi rìnlẹ̀ fún wa nínú alukur'an pé kí ni yìí o mo ní òun ni pé ntàtúrí níbi àwọn ọ̀rọ̀ yìí òun ni ká gbà pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kò jọ àwọn ọmọ ẹ̀dá mẹ́nìyàn wá àmọ́ nǹkan tó bá lóun ní òní náà nù sùkùn nídìí ká máa wá díẹ̀ pé báwo ló rí báwo ló wo wa gangan tí mo bá gbélé ọlọ́wọ́ pé tí mo ní so náà ni àwọn kan tí a fẹ́ rí ní àǹfààní níbi ìfinrinlẹ̀ ìpè ọlọ́run ọba subhanahu wa ta'ala ìpè ọba tí ó ní òjòlẹ́yìn náà onímọ̀ lórí kó sínú wàhálà látara pé èèyàn ń takò àyà al-Qur'an tàbí hadith anabi sallallahu alayhi wa sallam torí mẹ́nu hadith anabi náà sallallahu alayhi wa sallam tánàbí ni wa ma bayna al-qawmi wa bayna an yanzuru ila rabbihim illa rida al-kibriya ala allahu akbar ọlọ́run bá ní fi jannati adni ẹni bí kò sí nǹkan kan tó ṣe pé yóò di àwọn èèyàn lọ́wọ́ tí ò ní jí kan rí ojú ọlọ́run tó ní kan rí ọlọ́run illa an yanzuru ila rabbihim illa rida al-kibriya yẹni tí bá ṣe pé àwọn aṣọ ìtóbi ìṣe nǹkan tó wù mí tí ọlọ́run bá ní ala wajhihi tọ́lọ́run bó fi bo ojú rẹ̀ fi jannati adni nínú aljanna hadith tó fẹsẹ̀ rẹ̀ ní eléyìí hadith ń gánbẹ̀ nínú sahih bukhari tó ó túmọ̀ sí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nínú rẹ̀ ní pé ìfi ojúrò yìí ọlọ́wọ́n ọba sọkọ́nà ọba kọ́mọ́ṣà sí àlékún àgbóyẹ̀sìn rẹ̀ fún àjùwá ìlọ subhanaka wa ashhadu bí ọ̀rẹ́ ta ọ̀gbìn wá fífún bí alákọ̀ọ́ tó bá súnà àdébísọ̀ sàmù. ọ̀tún wáyé ẹlẹ́ẹ̀kejì ni pé bóyá tí ẹni ọ̀bá ti wù ú ẹ̀sán níbi ìsìlámù táwọn ọ̀gbọ́n yìí ni pé kódà wá tún nà lọ́wọ́ ni bóyá kò tí ì lówó ẹ̀sán o ìsìnà bẹ́ẹ̀ ló ń dà bẹ́ẹ̀ tó wá tó tiẹ̀ tó tiẹ̀ ká tún nà lọ́wọ́ ni wọ́n ti wú ìsìlámù ẹ̀kọ́pẹ́rẹ́sì yẹn tí ò bá ti kó san owó tó yá dànù ẹni ẹlẹ́gbẹ̀ta ní pé bóyá wọ́n fẹ́ ṣe pàdé pẹ́ kó tó dé wọ́n tún fáìlì pé ṣe wẹ̀ náà ṣé ó bá súnà mú gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n sọ pé islamic cooperative tí wọ́n ní kí àbí ìdáhùn yẹn ránṣẹ́ dáhùn ní máa. alhamdulilah salatu wa salam ala rasulillah wa sallam cooperative tí àwọn èèyàn máa ń ṣe yẹn ni pé ìdá owó jọ sí ojú kan kò sí nǹkan tí ó burú ń bẹ̀ bí kéèyàn ó ní pé à ń dá owó láàrin ara wa tí a padà kó fún ẹnìkan gẹ́gẹ́ bí àjọ èyí ó ti clear àmọ́ yìí tí ó rà ń pé à ń béèrè nísìnyí ó pé ṣé ẹnìkan àwọn kókóra wọn jọ tó máa dá owó bóyá alákòjú tí wọ́n dá fifty thousand wọ́n tó bá dá fifty thousand àwọn yọ ní eh, ọlẹ́tọ̀ àti yá eh, one hundred and fifty thousand àbí hundred thousand ṣùgbọ́n eléyìí ó dìpẹ̀n lórí nítorí bá fi gbé òfin ara wọn kalẹ̀ láàrin ara wọn wal muslimun ala shurutihim lórí májẹ̀mú wọn tó bá dá pé tó bá dá dájì tó bá dá fifty ó lè yá one fifty àbí tó bá dá fifty ó lè yá hundred so àmọ́ ibi tó kàn yẹ kán kíyèsí òun ni pé tèmi sì máa ń pàkíyèsí ni pé ìgbà tán bá wá ń dá owó yìí padà tán bá ń dá owó yìí padà sẹ́pẹ́ nìyẹn ní one fifty ó ti ní fifty thousand lẹ́tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò ní ní kọ́ dá fifty thousand padà wọn wà ní hundred náà ní kó tó máa lé ní tó ń dá padà iṣẹ́ ti gẹ́tẹ̀ báwọn ọ yá hundred nísìn òun sì ti ní fifty thousand lọ́dọ̀ wọn sẹ́ fifty thousand ní gbèsè tó jẹ fifty thousand náà ẹ̀ka ní kó wá kó dá padà tuntun ẹ̀ka ní kó ṣe nìyẹn torí ó ti ní fifty kan lọ́dọ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tó bá tó wá wù ú tó bá yá irun tán tó bá tó tó bá fẹ́ continue pẹ̀lú yín kó tó máa bá a lọ so irú eléyìí náà ni àkíyèsí àkọ́kọ́ tó yẹ kí kí wọ́n ní so bákan náà kó wá jẹ́ pé ìnira wa mú yàn lódodo ṣe rí tó ń farú eléyìí tí àti dá ọjọ́ kùn lórí yìí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwa gan tá à ń sẹ̀mí nàìjíríà yìí kò kí ni wá kò kí àti òkúrọ́ náà lọ́pọ̀ jù tó wá pé ibi tí ó ń kálukú bá ti nígbàgbọ́ síra wọn tó wá ní pé ah, òun ò rí o tọ̀ kò rí náà nù àmọ́ ẹlòmí yóò rí báyìí kúrò mọ́ lọ fowó ṣe nǹkan yóò sì mọ́ lóhun òrí náà ni sùúrù àwọn yìí hùn gbà tó bá di pé yàn ń gbé láàrin wọn nídìí kan wá gbé àwọn òfin kankalẹ̀ tí ó le tí ó le pé tó bá ti lóòrí tọ̀ a máa ṣe kíni a máa gba nǹkan báyìí ní ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ dá yìí báyìí àfi náà bá rí pé condition ohun tó kàn nídìí kan ṣe ni pé kan fi condition sí pé àfi náà bá rí pé ah ìnira yìí mú wọn lódodo lóòótọ́ sọfí àpèjú ẹni tó yẹ kó rẹ̀ bí ó ní mọ́tò kan lọ́rà níbi iṣẹ́ ni ẹni rí rẹ̀ kò ní mọ́tò gbé ẹni sì rí lẹ̀ báyìí wọn ah, ni a rọ fáìní ọmọ gbòòrì fáìní fún ni àwọn tó akábákà gbé ta àwọn fíìrù kalẹ̀ àbí ọkúbà kalẹ̀ pé tí ó bá ti mú un wáyé báyìí wá sọ́kẹ̀ yẹ ká mọ̀ fi sínú òfin yẹn pé pẹ̀lú without ẹni tí ó evidence tó wà tó ní tó pé oyún ní tí èdè bóyá ó ní àwíjàre kankan tó pàtàkì àwọn ọmọ gbàǹkan báyìí lọ́wọ́ rẹ̀ so gbogbo irú èmi ni pé dèmítì ni àfàìní ẹni tó bá ti báyìí àbẹni tí ò bá wá tí ó sì mú ẹ̀ka mọ́ fi kó pé tí ò bá nídi pàtàkì àwọn pé ó wá ò wá tó ò bá ti wá àfẹ́gbọ̀n kankan yìí ò sí nínú òfin ẹ̀sìn àwọn akẹ́gbẹ́ kalẹ̀ pé tí ó máa jẹ́ òkú bá ní ẹni pé bí punishment fẹ́ni tí kò bá wá tí ó sì rán ni àbí kò sì ní ìdí pàtàkì kankan so kò sí nǹkan tí ó burú ń bẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe rí mọ ní àgbóyè ẹ̀sìn tèmi wallahu a'lam náà. ṣé lórí ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn تغيير بلد قوانين لما تكون فيها تغيير زي شغلان سلاح يجي يكون في كي تعطي ìjọba ta ìjọba tó ń lò tó ti jẹ́ fifty thousand. tó bá wù ú ó lè tó kó fifty thousand yẹn lẹ̀ padà tí o bá sì wù kó o sì máa bọ̀ tó máa fi kí nìyẹn ṣe bí bí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ fún yàn ni kóra ibi tẹ́lẹ̀ bá fẹ́ lóun fẹ́ gbà wọ́n ní ó di oṣù mẹ́fà kó tó di kó ní nǹkan rẹ̀ gbà gbọ́dọ̀ lẹ́yìn ìbòlẹ́yìn wa tí wọ́n lọ́wọ́ àìlẹ̀m tó yẹ kán lákèsí lélẹ́rí nìyẹn tó yẹ kó bá wọ gba fifty thousand rẹ̀ sani sí àbúrò wa wò pé ìmọ̀ da ní dáadáa pé hundred hundred thousand ni mo fẹ́ ni mo jẹ tí tó fi tó ní savings fifty thousand lẹ̀ kó sì tó burú mẹ́ oh, wọ́n lọ́wọ́ àìlẹ̀m. Thank you. pé ẹgbẹ́ ẹni tó jẹ ṣe pé ó ti ní hmm. fifty lọ́dọ̀ náà fifty lè kó dá padà. Hmm. wọ́n ò jẹ́ kó yé wọn wọ́n ò jẹ́ kó yé wọn ni ipe tó bá wù ọ́ tó bá tó fẹ́ ṣe padà kìsìkì wọ́n dè mọ́lẹ̀ pé hmm. ẹgẹ́tẹ̀ báwọn bó ṣe yẹ kó rí bó ṣe yẹ kó rí gangan náà là ń sọ ṣe pé kìí ṣe túláàsì ẹ̀hẹ́n kìí ṣe túláàsì Alaikum ṣẹ́rí kọ́dà ẹkùn tí ìbá ṣe pé wọ́n ti bí maga tó pé ìyàwó tó fẹ́ sí lọ́lé ọkọ náà ni wọ́n yẹn ń ṣe ní àwùjọ tí wà yìí ìyẹn gbọ́dọ̀ sún fún wa ìyẹn gbọ́dọ̀ sún fún wa torí pé kí ni wọ́n lùlù wọ́n jò ó àwọn èèyàn ya gbèlè síbẹ̀ àwọn tí wọ́n wò wọ́n wà bẹ́ẹ̀ so tó a pé yẹn bá jẹ́ mọ̀lẹ́bí tó súnmọ́ yàn náà lẹ́yìn tó fẹ́ ṣe kínní yìí tó jẹ́ ti bóyá láàárọ̀ ká tó bẹ̀rẹ̀ àbókọ̀ọ́lá fún ẹni tó fún ọ kòkòrò rẹ kò mbẹ má bàa wọn dúró mbẹ wàlímà tó bá jẹ́ wàlímà tó júlówó gan tí ẹ bá rí kankan tí ò da anabi sọ̀rọ̀ sọ́lá ń lọ wàlímà kanjọ kan ó bá rí tó ta kọ́tìnì síbẹ̀ lára kọ́tìnì wọn ya nǹkan síbẹ̀ anabi padà sílé straight ni anabi wọn ní kílódé anabi ní wọn ní débi mọ anabi padà bẹ́ẹ̀ náà ní ti Umaru náà bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà náà lẹ́yìn náà àwọn tàbíìn wọn nánú la náà ṣùdúró wàlímà tán wọn láwọn ìkíndébi wòlímà wọn làmì ìzọ́fà fún bàmá jó àwọn ìdí bẹ́ẹ̀ táwọn so ohun tó yóò ṣe nìyẹn o so àmọ́ tó bá kàn dé gbọ́n bá ní pé eh, kí ni ọ̀fẹ́ ṣe kí ni kàlọ́ lè fún wọn ní tán wá so kókóra rẹ kó mẹ́rin so wallahu a'lam naam. Um, wá bẹ̀rẹ̀ orí pé bóun ló ti ọkọ òun ó fi jẹun dání àbí káwọn dókítà kọ́ bá jẹ. kọ́ra ọkọ̀ tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run òun gan gbọ́dọ̀ ní pé wọn lọ lè kírun jí nítorí sẹ́yìn táwọn èèbù oúnjẹ fúnra mi ṣẹlẹ̀ àwọn kìnnìkan kan bẹ tá a sọ di ọ láti ìsọ̀la gbàngbóúnjẹ wa wọn kí ni kí ló fẹ́ rán mi gbàngbóúnjẹ wa gbàngbóúnjẹ gbóúnjẹ wa fún mi ni ọgbọ́dọ̀ tó máa ń bomi wa ẹ̀ẹ́n bá yọ wá débi ta yín ẹ̀ẹ́n àà ṣé ẹrú ló gbé sílé ni sani kí wọ́n mọ̀ sí nǹkan kan mọ́ láyé tiẹ̀ wà ní ti níyàwó nígbà tó ti lọ́mọ so òun ni pé burú àwọn nǹkan wọ̀nyí kò sí ní ojú kankan inú ọ̀rọ̀ ẹ̀sìn ọkọ̀ tó bá bẹ̀rù ọlọ́run gan yóò ní ọyá tètè wo ah, lọ́lé kí n lọ kí n lọ kí n lọ kí n lọ kí n lọ èmi kàn sáré jẹun kí n lọ sáré jẹun tèmi náà kí n lọ kí n lọ lè kí so kọ́lọ́n kó ṣàánú fún wa so kò nídìí rárá pé kọ́ wá ní àsìkò tó kọ́ wá ní oúnjẹ fọ́kọ́ tí wọ́n lọ́wọ́ fi bọ́ lẹ́nu ní àbí kí n fi ṣe. ọlọ́run àìlọ́ wípé kíni wípé kíni. wípé yóò bẹ ikú ló sọ̀rọ̀ o Allahu a'lam mi ò gbọ́ rí báwọn wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.